most of publication ẹni ẹlẹ́màdé ka receive am àwọn ìwé ọ̀nọ́rí arọ́dù alasubuhad mutaalikotum bilbai'a wal imaro arọ́dù alasubuhad mutaalikotum bilbai'a wal imaro the refutation the refutation of the doubt concerning bai'a and imara the refutation of the doubt concerning bai'a and imara is good ka abol ni wonon tini to library am wa da tina bre ma ka ore jo good it's not never ko waji but it's good ka wani uh, then manzo ne each page gonna cost uh, not less than 20 naira then multiply by 200 and something dwa onye nyo but with your 2 naira 50 kobo wanyi page onye ayi bore am don you 20 naira so ọpọ enyi ọrụ masomo do anyo me and you know me quote so rọrọ na in english and any one of us can read go me read na in arabic tony so you know baname aka aroddu oibohi ala shubuhat ya bagna enne kure ya sumu bangone ma kiri esu ire ibezi analaka ana kiri eno o konsani ire ibe a onire ya mir ene mana ewe no o expose that na abe na sponsor atabre ne ketuwe ne na ku yi you see it there and ya bebi aka anya wa mari open because website on is full of do listener wa na me do ya arwa na ku pay and wa ne pay na me wa ni saudi prof one mako eses mẹ́sẹ̀s torí kọ́ọ̀bì na dara náà dara ọ̀dẹ́ salaf ẹ̀nà ẹ̀bẹ̀ eses ẹ̀nà ẹ̀yà azá bíi discipline na na ya amukọ́rọ̀ náà ni. so sunyọ kàchí in area of bẹ́ẹ̀ àwọn so and kuma dáì kìtì rẹ̀sọ̀sọ̀n rẹ̀sọ̀sọ̀n ọ̀hún àná anyi sọ̀sọ̀ àánú síbẹ̀ síbẹ̀ àbẹ̀ ẹ̀yìn mọ̀ nà gbọ́ ọlọ́sì bẹ́ẹ̀ àbẹ dọ́kọ̀ bẹ́ẹ̀ àbẹ tẹ́lẹ̀ sọ́sọ́ yìí kìtáàb wà sunna anake mìjìwá náà anaka anidmeka anake sálàfà yìí ní irin ẹ̀wọ̀n ahmad ibn hanbal ẹni ikut imam ahlus sunna wal jamaa anake imam shaukani ẹni ikut sọ náà mi understand and anake taqiyuddin ibn taymiya rahimahumullahu jami'an àti wọn náà wọn náà yìí ká yìí ní ikut anaka imaamu ibn kudamatu makdisi ọmọ ìkàtí ní almugni àti ẹnìyàn ní ọ̀nà chẹ́kù ọ̀wọ́nọ́n wàlláhu alam. ìrẹ̀yìn ọ̀sá anáìka mi kò sìkà ẹ̀sìn sílu kiki. but unfortunately ọ̀nà mi ká ikú wẹ̀ sọ̀rọ̀ nínú àárín òwe kúwàmù náà I sincerely apologize but it is not my doing sɛmɛ ɔwɔ ka anyi about four books ɛna yɛ dɛ nbɔra nan kɔkɔran kɔkɔri zo yes de de ere ni ɔni kama ani se ɛɛ fatihul baari dɛ ɔni kama ani se kashful mushkil bɛ ɔni kama ani se zadul ma'ad bɛ then lɔri ani kama rɛ sɛbɛn sharhu nawawi ɔnɔ mɛ sahihu muslim ama for the benefit of alanabo omori osi latest by him and I program monday ya yenye class ehem omori osi i will make them available so that when to really meet Need to zurini em kama akado wao nko ti page and o chere do dom do le wa ko photocopy dem so ama for now mme eh, ejima aka wajin mma hipe je nihi na nan dimi bulu nihi na nan latest na ngwa wure ngwa vas latest ya na yene kokona bitu mo ma aka ma eje do call to mo son the lecture no hold and uh, eh, brother Salahuddin mo na do shota o ma basu riporo ya ka uh, da kulituka jimuto so na kuwe hanwe mota ni problem na wizi mota na anyị problem mụ na do mota or give solution to the, to the car do short and even motor now ọ̀nà bẹ̀rẹ̀ ẹ̀ka báwọn jìn ánìkí mẹ̀ka ọ̀sán nìkan ẹ̀yìn sáì umma ẹni wo nílé rí ìdìyẹ ẹ̀ẹ́rì ìràgbọ́nà ẹ̀kẹ́ mìíràn jẹ dẹ́ntọ́ tí nìkí sọ́yì ààyìn ọ̀dọ́bùdì wáhid dáná yìí sọ́yì minhajun wáhid tilẹ̀ so minhajun kùnyà. kere so the same method of method onye enyin ene condemn modern method ene range method ene kuma juzan nebi uh, e, wurum neve ene mona palahu method on di di irun but at a point in time umone siro that are sincerely do paran ọnụ ka yi yere ka ọzọ mere na ka ọ onye it has become ihe diri ananyanwụ si jamon diri dị enyimada ahịa ọda mwazi ya dị ara mwazi ya dị iri iji ya ore tinye ome dịrị ka ehihie toro dị ere ka onwurihi ọmọ gbogbo rẹ sún lè dùn náà. àmọ́ ọ̀dọ́ lè dùn yẹn ní jama ilé nínú lè dùn yẹn kiri dùn yẹn ìdá ńdọ́ kiri náà rẹ̀ ọ̀yẹ̀sọ̀ ọ̀bìn akúnyí the same method ẹ̀ kúnyí máa lọ níndínká lakum manhajukum walana manhajuna. na join ni manhaja ko manhaja na ra fi mere ni simple as that now ore lito ka ele ne ho kuku ameda no ho kuku e kisi wa nyen me jamaa e do va ne ten then so, what is the next thing then if atawa na now, so kai eza ku salamu au ele wo kumuze Ije mebe, ya mere nyida dịrị ọnụ ndọ pawa ndebara mara ni anịrị enyi na-akụ siriọs na nke nwa na-akwa naanị dọọ pada but the more ịragụ aga na you expect different type of other you expect ka anyị dị na ka ọ ma aga na dị aga na ịnọ ịza dị anya na ka vee aga na jiri obibi na dọmike yẹ kú face problem with such method. That means so listen very keen to this very last aspect of sin we discuss and because all of them man omori oti ah, anyi fatawa oyoko all of them. man ya anyi fatawa ọdọrọ ìsèká isi ìrè ka yìí eh, okomori ọba gẹ̀ẹ́kọ̀ okomori ọ̀nà ya adọ́kọ̀ okomori ọ̀hún oh, eh, asásàlámà yẹn. Eh. ihe iri dịka ịwakaghị anyị tọkwa anaghịkọ ọgọdọ ịtọpụnọn ọyịn sọhụ buhari ịtọpụnọn ọyịn sọhụ muslim ịtọpụ ịtọpị ịrẹkụ ananakụ tabu kọyị ee ịtọpụnọn ọgọdọ ẹẹbi ẹni tọpọ náà mìíràn eyi ẹyẹ ní mmadàlù kene na mmiri. the summary of itofanon ọzikai ọntumuri haba ne rekuta book daniel di hete ne enon ise meka sọọza nọ dobili irinyi ama danyi inado ne ịnọ daniel na eka jechechen ise meka sọ ne biri jechechirenyi daniel náà ká dẹ́ confess yóò tó mú ní sọlọ sọlọm sẹ́sẹ́ ní anamẹ́ka sẹ́ nù. iná náà kẹ́ kéde ẹ̀dá because wọ́n tó mú ní ẹ̀hún ní gọ́dọ̀ tó tabuk rẹ̀ gọ́dọ̀ tó tabuk amẹ̀hún ní ẹni ahazab fẹ́kẹ́ ní dára tó hàn dáwọn ẹni news nìkan the romans ẹ̀ ààrẹ di ọ̀yọ́ fáì tó kó mu ní ló tó dára di banan ilé ẹ̀ náà. ọ amana ama na twenty days damare bụ twenty days ịnụ a ụsa na adịda nwụrụ bụ days dara bụ 20 days then ìjábàsí wọn ntòmùrí mẹ̀rẹ́ sọlọ́láhùn àlèhùsẹ́lám nọ́màlì ntòmùrí ọ̀tọ́ àwùdọ́bẹ̀ ẹ̀dá àṣẹrẹsẹ ọ̀ka lójú ní malẹ́sì ọ̀nà òṣùwọ̀n wàá tọ́ àwùdọ́bẹ̀ ẹ̀gbọ́n náà ọ̀zọ́ wàá yóò gbé bẹ́ẹ̀ ní lóbẹ̀ lùchìn lọ́wọ́ bẹ́ẹ̀ gbako innocent time abẹ́àwọ̀ lóko sálàyé mu ọdún onídàbùsọ àlẹ́ ní ẹ̀rọ ẹ̀kọ́ brọ́dà fẹ́ yìí mú yìí lóko aka ẹ̀báyọ̀ lóko àṣù ọ̀nà ní oṣù nàá ni wọ́n tún mọ̀ lójú ní malasi dọ́là àyàtọ̀ mu ọ̀n náà rẹ̀ dọ́kẹ́ yàrá sílẹ̀ ẹ̀ wọ́n mi dọ́mẹ̀ ẹ̀nà tó wúri abudahi alhamdulilayi complain ọ̀dà ọ̀dà sí complain náà nìyẹn bẹ́ẹ̀ ni ẹ̀ta ɛhɛn dɔ kɛnɛ kyekye enyi zikɛ nɛ kaa sɔmɔ namɛ ina tɛnɛn ana kɔmɔn hu ne nan ka hura ayi hija kare historia non ɔnɔ bi kaab ibn malik radiyallahu anhu ɔzina tɛnɛn kaab ibn malik atazina bana wɔ yɛ tuntum hulidɛ ɛnyi sɛmɛ kasi nɔ ɛɛbi. Debi na esibi yere ka ya nere kono babu babu hino chini. Ugwe he yon, ije yon, usi ye zain, eh ni sosa. Kwa te wana nike, purido mwenye makareo ni. Nantu mwika, from today, asa akusalama onini. Anaronu asalama ini, aseze, wanan lẹ́kọ̀ọ́ dẹ́ hàn án. abọ́ náà sálámà yìí ọ̀dọ́ tó wòye. hata ni tukuni ẹni ni ó ní tukuni cousin brother na mú kọ́rọ́ gadi ìtọ́fọ́nà ní sọ́yì buhari or muslim. sọ́yì buhari ìtọ́fọ́nà máa kàn án. lùsọ́ ìtọ́fọ́nà wí ọ̀yìn hadith. 4418 wako ana ku summarize abo e mana ay show trophy hadith 4418 Balfatu Bari Suru 1 Dawi volume 3 page 283 hadith 4418 ora even uh, azan na zai kusa lamai wa kunyara ni don nan donin ni jino orikos a ni kos na namu kore na re doka salamu alaikum o tuyi ah assalamu alaikum doka wa eh, ka mi sire muri horon oh, tan ijo man ko hota doka eh umbulo na tan we sile en we sile en ni re polo o kunyara ni be bi ohina ni bobo enati al-ghassan dos leta baya ndok yani bili yao odob ja ora ka kasa kusala ma o wabi na heken heken ne ma dola en wana receive ala ne receive ala heken ne ma dola on men ka se on renon kala la nyi sala nyi kwa ka ja onon la na e ka ye ku destruction ona ba ne sha puru o sa isa

just in forty days ní wọ́n tún mú létúni tù ọgọ́rin lọ́rẹ̀ káyé ara rẹ̀ yẹn addition for the next anakuritu náà ká àsányàn náà kó kẹ́kùsá ni náà nù kárẹ̀ dọ̀nà tó ń dọ̀nà dọ̀rẹ̀ mi ten days dọ́tọ̀ fifty days àbí sahabi ni káàbí nù malik káyé òhun ni ká nítu ká ọ́ni. ontumuhi akusala ona nai kaka ontumu esiri en puru ontumu ma akusala de yo niren we ontumu ne wata ore en wusa man o yusma kana ore ze ka ibn malik baba de yo niren jo ne rika a e yo nire nka a ara ontumu ya si ila on okon me na salama yo onupa na kuma ni inde otu ko eh and agwado Calvin Malik on talk and instead for almost to report that this on yang one because no mitun oka ja'ala an-nabi sallallahu alaihi wasallam yusarikuhu an-nazar ni an-nabi okidi yonri yusarikuhu an-nazar ama seme iranon orabe fatawa ka wome dan ni bi yorin

ọlọ́rọ̀ àjẹ́rẹ́ ẹ̀rìnẹ̀tọ́nọ́n dábà jẹ́rẹ́ yìí ọgọ́n amẹ́ka kára àjẹ́rẹ́ yìí wa yíyá sàlám bílà níbi ọ̀nwọ́ta hàrà ẹ̀kọ́ ẹ̀ dáṣà bí dẹ́ àhàrẹ́ nkọ́ ẹ̀ ọ̀nmẹ́ni suspension ọ̀nà ọ̀bẹ́ dẹ́ àjẹ́ mu. Qur'an ke hakan ya kadisi ntumu da kiti da to ini Qur'an nai zamaka darawa didari cewa laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kaseeran abi yude ni betu ne hanon ila ka she example ay hore nu rasulullah omori ta ko ka example ke ka uswatun hasana the best every the example na ka ene ode we do discard because of your akoko anyi decline mentality do se do dust fɛn ɛn ɛn ah the best example liman kana yardullah ana kɛyi soso nu esi ana ko wa ture wo muri ko anagɛlɛ ana ko ture ko ɔmuna ko izani ku lakɔt kana lakum fi rasulillah ɛdɛ non tó mori himan mɛɛ example ɔbɛ na ka ha mo tó example ɔbɛ so ama akoko ayi ẹ̀wọ̀n sẹ́ yìí sọ̀sánà ká ahlùsùnà wọ́l jama'a kama fahimaha sálàfù sọ́ọ̀lì ìkìyà ìkìyàmí sùnà ẹni jama'a ana nkómi yẹn nínú ìka ẹbí ẹbìdìbẹdìbà rẹ. hadith ọ̀nà ìjì ìmáàmù nàwáwí sọ ini sharhu sharhu uh, sharhu sahih muslim oni imam nawawi me sharhu sahih muslim oni imam nawawi me volume 17 page 101 hadith 2769 i repeat volume 17 and omule ti ye ile ho abound one ile ho agwa mi quote reference volume 17 page 101 hadith 2000

dama kan wani ni kashful mushkil ibn jawzi imam ibn jawzi rahimahullah ebe ibn al-qayyim al-jawziyya ani ibn al-jawzi ibn al-jawzi ọkọ hẹmẹ taade ibn ni bẹ ibn al-jawzi ọmọ ẹbẹ hẹ ozikunye ọnọ ya naanị ka ogu dịka ohu iche ọrụ ọmịakwụ mụrụ ọmịakwụ paasị batara ọdị gọọmenti zaatị nọ ịnenwa dujọrọ na kwọ uwe adị dai kutubu ibunu jaus dirham dirham kutubu ibunu jaus dirham dọka ibnu jaus enaghị nara nye onye adọ na adozi iche dọya atụ enwa ni ibnu dị uju ka laịbrị na ebe saa ekwunye uwe naanị na lórí lori ní kíwá ní kárí wọn.

هكذا قال شيخنا ابن الجوزي رحمه الله آية دندو رحمه الله ما سورة كندا كبيمة نصر بقى توكا أوه أن يلو أنا دام ماني من دوك أون وطر لما كيهن after no كيهن دوك دي سكولين دوك لها دان تون أولي تنبا فوهيشي تون دوك لها دان تون دوكا مدرسة جوزية دوك لها مدرسة جوزية so abono nu were ke na ke ulo de si jawzi ya tere henne ona me ke eje shamsuddin ibn al-qayyim ijo na ke ulo do ne kono kure bi ibn al-qayyim al-jawziya were de hura be e ku ibn jawzi na ku ba ro ibn qayyim ida ana repent ana re ba ro sa koton do are odumaro wa ona mani men ibn al-qayyim na ke ulo an zame ema kootu ala nene yaza dɔrɔ nyɛ ɔna hali ndɔ ka yi anyi pa papa paiku dada paiku ana akara yi ila na hafi nyɛ ŋun tere kaki na alusun na ɔlaba ahore dɔ mani kan is a disgrace to alusun na. ibnu jones emi kó akara na ewu yẹn nfa wa bimaana di mi ekootu ɔnu now. ibnu qayyim al-jawzi yabana nyangu nyangu ini e eh, majaro hu ibnu eh, oni ibnu jawzi oni me so ibnu jawzi okay ini kashful mushkil ijosa di zon we ini sahih buhari ini wona manari kashful mushkil doko wonori sahih buhari ma a kashful mushkil ono me tatu di wonon volume 3 page 283

wauka kaka alhafiz azuna isa yauka e kaka alhafiz yau na qur'an ile saka aka lo bi hafiz bi mana ona kaka hadith ni ile san ona na no en kwe kwa nyo ya bi hadith ala abal banga me hando ma bu elija wa dana bi hafiz dana bani tun hadith do shaitan la ha al alama ebi alim obi alama and ba ye red ban you need care out of pan tobo ni wo tobo reactionary itobo ni di tobo ni request me reaction to another can you need care very much with albani allah moving but however al hafiz that is the hazaton enaka on ibn al hajar al asqalani rahimahullah ana kwa ka shaykhul islam that is the hazaton no yabo uh, ibn taymiyyah ana kuwa uka ka ar-rasul dile sin haso ina ne nawe muhammadu rasulullah sallallahu alaihi wasallam ani qaida ahlus sunnah wal jamaa al-hafiz ibn hajar al-asqalani ini fatuhu bari volume 8 page 139 hadisoi 4418 hadis ono re ijo ne ka ini fatuhu bari and fatuhu bari is the best ina bi sharu so ibare na me sharu so ibare na ọrọrọ onyami kazoni ma akashfu almushkil arani fatu arani sori sori baranahi umdatul qari umdatul qari ani sori sori baranahi fatu albayan umdatul qari imam al-aini o man rahimahullah so the best sharh na ni sori buhari abu sadu sunne dokono fatu albari ibnu hajar naskolani don re jose dison doka gwawo wajibi oven kaara ẹ kọ sọ nyẹn kwan kata mi ni jama jama a atọọtọ ẹ ayuzu adi sọ ni yọ asasalama ọ ọnyọ ni sẹ mẹ mẹ nwa yẹn rẹ nù nànú tọ yà kàrẹ ibùnú jọwọsì jọ oyè ibùnú jọwọsì dọ́ni jikewu ike ọ̀nàdé dín ibùnú dọ́ni nà àkóso àtẹ̀rẹ̀ ibùnú ini wanahi zadul ma'ad li hadi khair al ibad oka zadul ma'ad li hadi khair al ibad ini wan ini zadul ma'ad non volume 2 page 301 don ne ka tiro ka ijodo bijo re ka anyar na kwankwa ta abin jama'a dai ka en kwata no nyong dagal na won asọ́tọ́ ẹ asákùsálàmù ẹ èyí lọ́rin yìí rí hadith ọ̀hún. àání ibùn lùkọ́ ìmọ̀ jòzí àmìkan àrùbá àmìhìdá ìmáàmù nàwáwí ibùn jòzí ibùn hajar raskọlani ibùn lùkọ́ ìmọ̀ jòzí yẹ wọlé adákàwé ẹ̀sákẹ́nìmí náà nìyẹn ọ̀hún mi kàmá pàṣípàtà dìmka ìlú akíndìmí rẹ̀ dìmka. ibn al-qayyim al-jawziyya ka enyi ikhtilaf in renon in salafa in chive banwajin ebi inu mana ikaka aza ko yisa dan dara nya na ka azanyi wa me dan fara hawo da ma hukum yi uwe nenon an mi hedan ma ka ko yi zen wato mo yuzu to ho ni wíwọ́n náà ti tọ́ọ̀bù dá màá ọ̀nàrí sharhu huliyatu tọ́libul ilm li sheikh bakr abu zayd sharhu huliyatu tọ́libul ilm li sheikh bakr abu zayd page thirty six ọkọ̀ ẹ̀ e tẹ́hùn náà ni and i read in page thirty six last line sorry afwan in page thirty five last line. ونري شرهية طالب العلم للشيخ بكر أبو زيد إفيسكك أوك وينان ومعي أويسي beautification of أرناك كي يشوية إذا ناك سمي وين نوري إني سنة دوك كنيا إن دوكا إفشاء السلام أو spread السلام دوك سلام أيوة إني page 35 last time نوري وانو dɔka yaani ake sha islam yaani omini nashuruhu do wa spread islam wa izharuhu do wa sho to hega asa ko sallam do ka tere do lo ala kulli ahad o ka bada salamain dot question mark ton page 36 dɔka la eye e ba bada dɔka ala man yastahiq an yusallima alayhi and now deserve kawa salamai to doka alal muslim abukum you deserve salama kawa salamai wa wa in kana asiya oda kaza ya ka wa mi bin wa in kana zaniya oda kaza wa ka kumun no sare kawin wa in kana sarikon oda kaza wa ka kumun no uwabin wa in kana murabiyan ọdakari wo iko kó mu hẹ nọn bóòlù rìbán kọrí báńkì àmì abà kúrọ̀là wètò wèrè kẹ́kọ̀ọ́ àkàyọ́ asalaamu aleykum. wa in kana yashrabu al-khamr ọdakari ayika bẹ́ẹ̀ hwẹ́kyẹ́ abà ayé kúrọ̀là sákọ̀ọ́ àkàyọ́ asalaamu aleykum. wa in kana fasikan ilki eléyìí salaam ọdakari ayika fásikì ọ̀rìn wọn àwọn náà yẹ likawuli nabi alayhi salatu wa salam ọkà wúkà níbi ọkà amúlẹ̀ mọ́ wọn dọ́rẹ́ mọ́ ẹ̀hán láyà hílò lè mùsùlùmí ẹ̀ halal yìí kó múrihìn àni hajjara hàhù mùsùlùm fọ́ọ̀kọ̀ salat kẹwàzó kù múhìn náà wà dóòzó àwọn àwọn sálàmà yọ for more than three days. yaltaqiyaani tó múhìn àkàrí àná dóò kó múhìn ẹ̀rọ gẹ fọyà àrídìhàzà wọ̀yà àrídìhàzà dóò kó múhìn ẹ̀rọ gẹ dọ́sán máa ń ṣe ẹni kóòlì dọ́sán máa ń ṣe ẹni kóòlì wọ̀ọ̀kà ìrúhù máa awẹ́rẹ́ nanyi ọ̀ìzàhù ní kò mú ní ẹ̀rọ náà gẹ̀ hàn alẹ́sì yabda o bisalam ọ̀nà wọn ní pàpà náà kàkẹ́ sọ́ọ̀rì asalaamu alaykum hadith ọ̀nà yìí ní buhari hadith number six thousand two hundred muslim hadith number two ẹ̀yìn wúrọ̀rọ̀ ànànkè ọ̀yìn sọ̀hìn hujami hadith number seven thousand six hundred and sixty lọ́rọ̀ ẹ̀yìn sọ̀hìn tirimizi hadith number one thousand nine hundred and thirty-two lọ́rọ̀ ẹ̀yìn sọ̀hìn abu daud hadith number four thousand nine hundred and eleven lọ́rọ̀ ẹ̀yìn mishkatul masobi hadith number five thousand and twenty-seven àní ọ̀hìn yàhà ọ̀rọ̀rùn. na dọ́kà yìí fẹ́ ìnfà àlàlmọ́ọ̀mìn múnkàrọ̀nù akọ̀wẹ́kọ̀ muslim ọ̀rọ̀ múmini dọ́mù èrè òdìrí wàlá síyàmán ọkà especially ìzàkánà munkaron aziman ọ̀mí munkar èrè òdìrí anáìka ọ̀dẹ̀wọ̀n yóò ṣàmìnhu anak èsì ìmì ìhẹ́wà ẹni èrè òdìrí anáìka an yatafattata almujtama alislami kí a èrè òdìrí anáìka èsì ìmì ìhẹ́wà kasọ́wà gari ìràgókò mú rí hì hì umono oositwano yakunu hijrahu wajiban ora avari wajibi kamisoy azahwa asare salama yo wera mekura ya nawe ko ọka boko muhi muslim oli mumin ni huno sa mumin ko ijo na ba sire na ka sa salama ida ko mumin on yakoseben ko roda ka mumini danye ile ono menna ka ile ojibi obi no munkar onye wala siyaman look especially mukere nan munkaron aziman ili odiyo na ko ban sebi ne jana ko ban do go for dan fi siyaq al kalam ka yakhsha minhu ana ihe wa ni odiyo na man an yatafattata al mujtama al islami konyon gari ijamu islam hinaidin inu wono yakunu hijruhu mumiyana daa zaa wa daa zaa salama ya wajiban wajibi ọrụ ọka kasa salama ya n'ihu echi daa kusala ama ọrụ daka mumi ni digana okomohi dẹ njama da anyi zama lafiya wajibi ọrụ isa na aba gara su wajibi kisa nọ ashoto buka sare salama ya ilẹ̀ nọ oyin page thirty six so onye nzikonore can continue agome ma wo ni kyogo mi ko ti pe jana ni ire ro na ka o is stress ire no ka na o o bi nan kuma after not am nun kare di usaimi onre mi shari anton ini ko na no ai sama ka sama ini shaimi usaimi because ai ni kuma ko tan ini re no wata ren kuliyatu talib al-ilm li sheikh bakr abu zaidi page thirty five to thirty six anyira are ni now kọdọ akọkọta ti ni jama asọsọlama ya nu ayé ìrọnyà ni àmúrí yóò sí. fasanu hamsuna alama lil munafikin wo na nomori esi omana wodi enyimo edo ogore tehun ezele inu mara atoke publish and write sẹ́mi owó yẹ ìwọ tòsí yá wẹ̀wá yìí wee da na ni jikwa kun kunyara ani anu wee na na che an ni ọrụ jikwa ihe ahụ wee rịd ọnụ na ọka ịza sị ya ihu n'afiki ebarewo that is anyị fifty signs of the munafikun towards the end of this book ilu wenon ini page one hundred and fifteen to one hundred and sixteen, page one hundred and fifteen to 116 dọ́kà under the topic seven wajibul muslim tijahul munafiqin sẹ́rẹ̀ báàbò anáruka òkú omori ní ẹnìmẹ̀hìn munafiki sẹ́rẹ̀ báàbò òkú omori ní what is obligation òkú omori ní towards the what the hypocrite now the will continue.

أوكا وإذهم وقل لهم في أنفسهم قولا بليغا يا أيها الذين آمنوا يا, يا أيها النبي جاهدوا الكفار والمنافقين واغلظ عليهم وجاهدوا المنافقين جهادا كبيرا إنوا ما أكو من هو يعني أكو من هو إذن ناين أما تقول لك give permission ka ya judge all according to what isoniele ama إذن ناين هذا يا نتركه لله سبحانه وتعالى ọyọ onisima akakọ ọrọ akọni munafi kiti nai isana mẹrẹrẹ ya bi jọja nani ẹjẹ aka kisẹ obligation kọ mọ niyi towards the munafikun dọka number one ọyọka alkotl aya ni yin islamic state esi n tumu ika azawa dawon ọgbọbọ dọsha aya ni israel to nisa verse eighty nine fẹ in tawallaw. فخذوهم واقتلوهم حيث وجدتموهم ọ̀rọ̀ àmì islam ọ̀nàdọ̀ náà ọ̀rọ̀mùnáfìkì ọba àdàdọ́ pàkó nkẹsẹ̀ tó rán ọmọdéka àbáwa ẹ̀dá àyàzáwa dáhùwa àfúráhùn náà àyàzáwa dọ́kà nọmba wán ọ̀wìká alkọ́t and anamẹ̀kọ́ kẹsẹ̀mẹ̀ka ọ̀ntúnmùrì àsọ̀wọ̀ abdullahi ibùnú bẹ́ẹ̀ ọ̀ntúnmùrì ìjà kọ̀wọ́sì dọ́kà yìí. لا يتحدث الناس أن محمدا يقتل أصحابه ونذكى ذلك أكا أنا وصحابنا because abdullahi ibn ubay àbá kọsálà ọdúdú ayé mẹrẹ tó ń tó múlò hàn wọn náà sádàkà bẹẹ kaba wà lánà sẹmẹkọ náà wọn nọ ìjùmọ abakar tó bá wà ní ìjùmọ ẹnà àkọwérẹ kọ náà báyìí kékeré ní ìjùmọ umar tó bá kílẹ̀ ẹ̀ ní ìjùmọ usman tó dárọ̀ iná dẹ́ni wọ̀lán ìjùmọ ali tó dákẹ́ òbòrò dẹ́ni kúrò rọ̀ nù. agwa dole ka ibn al-qayyim ka ka inna adamu qatl al-munafiq ma'lum ka kai wannan da munafikin ne ro ye okono inma huwa fi hayati rasul faqat ibn al-qayyim ka re ani kin mun tun mul jara kai nana wan mun tun mul yau ko yara anywhere that i establish that this is islamic state then you must share am colonize on as the munafiki na way to zabihi awasu wasila sana so kule أظاما أو مجاهدتهم والتهذير منهم والحذر منهم وعدم اتخاذهم بطانا يسبوا وانا واجب كوم لكم مكوم نافك ناي أنا بكا في وجازي أوني والتهذير منهم ده وتقشن of them أسول هيك يقولوا سير وليلت والحذر منهم دوراك يا ذكا أظنن زعفوا أن سوري في كارين wa adamu tighazhum bitana anasanya kuwa na nyinyunsi kya wagwa na no ase trap out halaka on agotan aban wono ore shobe do kan do kadisan eh odile iri dandole ni anyi nano agotan ni sana ka o babo ko ko mu metu na fikina al irad anhum ono ka akana ko ri wa se mo ga sanya ni relate ina kora doka ogwahunan na gona na point an ma wen doka hijruhu ami hijraiwa bi mahna azawawa onyi wa adamu mujalasatihim asari ya tuku wa kare eba wa tarku salamu alaihim asari salama yawa doka fal munafiqun alladhina zaharat alaihim ba'd al alamat awari munafiqana ka some of these signs and at least we are about 50 wéèrè ka is glittering ọ̀nọ̀rọ̀ nọ sáyẹnsì dúró díẹ̀ náà mùnàfíkì nyàbá náà ọ̀nà kù ìwọ ọkà minal hikma is all in wisdom mu amalatuhum ka amurke letu dem ọbi bi adami mujalasatuhum asari fi waya tukare wa hijiruhum da zawa wa wa tarku salam alaihim asari salam wa kama fi kisati salasati lazina khulifu an kome ini itobo ni wo inire ka bi ibn malik azne tene na jitile maden nani ni inire ko akiseme faqad hajarahum an-nabi alayhi salam an-nabi o mi hijrawa o kare kanywa o salama yawa wa amara bi hijrihim da nib modan ka azawa wa wa tarku salam alayhim da nib modan ka salama yawan wal kalam ma'ahum da nib modan ka refi wa kare so ire non anama ini page 115 Okay, number five, in page 116, Adamu sama ilahum wa Adam istisharatuhum. Wara eka o mara goyola. Asure suto tine anaka. Onyi. Asure enyire redu isini tu aka opiusha jiwa. Asure siki ka anyi uh, what do you call it? Asure siki advice in one. Asure mi in one sura consultant in your affair me ira mo yu nahi so kaza salama e okomuri ni eri alamu munafikin wenni amarenyo indono manika arunambo nawe abdurrahman ibn ali ibn hasan al-arumi Allahu lahu الله له ولوالديه ولسائر muslimin. حسنا alimanshari kike ne wani ما هو مجموعة الرسائل التوجيهات الإسلامية لإصلاح الفرد والمجتمع أوكا this is a compilation مجموعة compilation of رسائل of messages توجيهات الإسلامية أو direct islamic directives li islah al-fard oyesi correct individual wal mujtama ati the society tiri volume seven this is ononawe volume two eneme muhammad jamil zainu muhammad jamil zainu anyi wonya ni rizan akidatu islamiyya ono teren ono teri wana ifirko to nigerian most of his books are compiled in three volumes in around volume two nanu wasu wa nuruwa ini volume 2 and page 424 wachaki page 424 ọnọrọ kare inire ẹnu inire ẹnu fẹ ka máa fẹ ka na bọnyabọnya ọka min fawa idil kristo ọrọ apiti ìlànà náà ni gọ́dọ̀ tó tabuk ka abib nu malik ni dáàkan àǹfààní náà ni ịtọpọ nọ lọrẹ kayi ọnyi ọ ànfàní náà lóyún ti rẹ ọgụ ìhìnà anatọ ànfàní nọmba five dọk almukọta atụ ọnọbịka adakoli na tọwokoli adọkoli hụ n'ijama ọnyi walhijar daa zọrọ n'ọha ka huwa ilaju naje ka it is ilaj is a solution naji anaika ọjọ ẹsẹrẹ lè rọdùn mọ̀tìín ilẹ̀ ajẹ́ dàtí sọ̀wáàbì ọ̀rọ̀ náà ẹ̀ka àmàkọ́wé dáa mọ̀kọ́tọ́ à dáa jonan wọ̀lẹ́hìjar dáa záwà ọ̀ka àti ìzòyí iní tọ́pọ̀nọ́ka yìí ọ̀yẹ́ bẹ̀ bọ́ mẹ́ dọ́ọ̀bà bọ́ mẹ́ is a good solution and ọ̀yẹ́ bẹ̀ ọ̀yẹ́ wẹ́nẹ̀ kẹ́ ẹ mọ́kọ́wé ilẹ̀ jẹ́dẹ̀ ti sọ́wọ́b dáàsì wọ́n ọba wọn ní sanarite dọ́kà jẹ́ ẹ̀kí jẹ́mílù rẹ̀ inú ọ̀nà rẹ̀ rí ìdí àdìsẹ̀ tẹ̀rẹ̀ dọ́kà yìí wọ́n máa wọ́rọ̀ dà mínà náhì ánìl hẹ́jọ́r mọ́lá ló tún fẹ́ẹ́ tẹ̀rẹ̀. ọkà awẹ́rẹ́ hadith anábẹ́ hadith anábẹ́ anádọ́bẹ́ ka ọ̀ntúnmùrì oníkàjọ́ kó ọ̀ntúnmùrì oyè ọkọ̀ kó more than three days kó. ọkọwé ni hadith náà wọ̀ bẹ́ẹ̀ fa mahmudun ala taqati min ajili dunya hadith náà wọn tún wọn kà tẹ́lẹ̀ sókè sọ́ọ̀yì ìdí náà rọ̀rọ̀ ọ̀gbọ́n ni zẹ́wọ̀n ha dáì kí ìrẹ́ ẹ̀họ́ náà bì ẹ̀dà kò sí òdu ayin dollar one for next three days ọ̀kúsọ́lá mọ̀ ọ́kútó yìí is allowed or ọ̀tá wẹ́wọ̀rẹ́ kúndú àwọn men is allowed ẹ̀ mọ̀ sọ́ more than three days jẹ́mi lè nuka ẹni rẹ̀ ẹ̀họ́ náà. Because I want me on to Muria Kam Redini. Other Ragu Redini, or can be more than three days. Who could do me shaman? Kilamu Yuninko? Rasulun nke ina fanan onin yang ulini hadis onawin ka isanahi ajunola da zola wa ọdún náà sì ń sí ẹ ọwọ kàvàvẹ báwọn ní sanarite ọ̀nà kọ̀wé ọ̀sán ní Our number is five volumes in this is volume one. Sharhu Riyad Salihin oni Muhammad ibn Salih al-Uthaymin me rahimahullah. Wasi Sharhu Riyad Salihin aname in volume one page thirteen ọ̀nà náà kò gbọ́dọ̀ ẹ̀ kò ṣe gbọ́dọ̀ dọ̀ṣẹ̀ kárẹ́ náà page thirteen ìsí àmì sẹ́ríyàn dọ́nrẹ́ kárẹ́ náà ọ̀nà hadith one. ka sabu innamal al'amalu binniyat wa innama likulli mri'in ma nawa faman kana hijratuhu ila Allah wa fa rasulihi فهجرته إلى wa ورسوله ومن كانت هجرته إلى للدنيا يصيبها أو امرأة ينكوها فهجرته إلى ما هاجر إليه da kan kisana hijira dai difa nan ki hijira na kai hadisi na ko mini so many things doka anyị hijira ita hijiri papa we hijira hijratul amal hijira oime hun inukoro tis ukoro na udame dun disu akukoro diyawe dum hijira hona no we kume ukoro non wata do rawa so kume doka anyi hijratul makan ana baye do hori Eh, kori biladul kufur na wuni biladul islam oni sharatan ini hinan ana ka wami hijratul makan o bedo surike iri a madina wa huzo anyi dunye wa me ezeze